دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí Ibrahim níkànnì yìí one oh seven dot nine FM ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ ṣé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يبقى لك يا دف الله الحمد لله أترى لك مولا رحمن محمد صلى الله عليه وسلم الحمد لله عليكم يا نوري وشفاء الصحابة bákan náà ń bẹ ọlọ́run ọba nínú àna rẹ̀ tó jọ àlékún àgbáyé ẹ̀sìn àlékún ìdúró dédé níjọ ọ̀nà ti ọlọ́run ọba allah bọ́lá kó jọ kó túbọ̀ fi jí ìkẹ́ nìkan kan wa. àdúrà tí àwọn bàbá wa ń ṣe lánàá ọ̀nà ni àdúrà tí àwọn ọmọ ìfi lé wa lẹ́nu ọ̀nà ni rabbana wọ́n torí pé ayé fẹ́ da májè ba ọ̀run wa jẹ́ ẹ̀dọ̀wọ́ torí tọ̀run wa náà fẹ́ da májè àwa fìnnira lu ayé wa àǹdọ́lọ́ méjèèjì ẹlọ́njẹ́ ọba wa jẹ́ kí méjèèjì rọrùn fún wa o nígbà maya wa jákèjádò gbogbo etí ẹ kí ní àǹfààní àti gbọ́ wa akẹ́rẹ́ wa ká kú oríire àkóṣe àti ìjọ mélòó sẹ́yìn à ń súnmọ́ àti fi àdàgbé ètò rọ̀mọ́dọ́nù tọ́jú ìrọ̀ à ń súnmọ́ báyìí díẹ̀díẹ̀ ní ìtàn túmọ̀ sí pé òní náà ni Ramadan wá di mọ́kàndínlọ́gbọ̀n twenty nine mùsùlùmí gidi tó ń gbára àtọmọ́ntò wa ṣe láyé tí kì í ṣe alágídí ọkàn àbónífẹ̀ẹ́ nú mùsùlùmí gidi eré ètò jọmọlẹ́yìn ànábì tó tọ́ tí kì í ṣe ọ̀daràn ọmọlẹ́yìn ó náà gbọ́dọ̀ máa rọkàn ní alẹ́ òní pé tí sùlùtọ́ọ̀nù bá ti kéde pé wọ́n rọ́ṣù ìtumọ̀ rẹ̀ ni pé ọdún wà lọ́la nìyẹn kì í ṣe Sunday ó dẹ̀ tún gbọ́dọ̀ máa rò nídàkejì pé tí sultan bá kéde o èyí tí ṣe lórí ẹ̀wà mùsùlùmí ní orílẹ̀-èdè nàìjíríà tí ó bá tí bàbá bá ti kéde wípé wọn ò rúṣù ní alẹ́ tòní ìtumọ̀ rẹ̀ náà ni pé àbẹ̀ tó ṣì wà lọ́la sunday nìyẹn ìwọ gbà fọlọ́hún má ṣàfara bí má wí ikú yìí má ti ṣe ọlọ́hún àbẹ̀ oníjì oṣù kan má tún sọ kótókótó mi tó máa balada rẹ̀ jẹ́ pé wíkẹ̀ ti sú ẹja rí àti ẹ̀mọ́ bá ti ń ṣe tiwánú ìsìláàmù yìí bá ṣe ti ń ṣe tipẹ́ nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ gangan nìyẹn ààrẹ ti wá àwọn máa ń dúró de signation látọ̀dọ̀ ọlọ́run ní signation ńlá kan ọlọ́run máa ń mọ̀ àmọ̀ fìránṣẹ́ sí sánmà èyí tó máa ń pàṣẹ rẹ̀ tó kó lé síbẹ̀ ìyẹn ni sáyìn pé ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run á tún fi sáyìn yẹn náà ránṣẹ́ ọ̀yá àpúrúfà lélẹ̀ yẹn ẹ stop rẹ̀ ọdún ti dé ẹ̀ṣọ́dún tábà ti lélẹ̀ yẹn báwa ṣe ń ṣe ẹ̀sùn tiwa nìyẹn ó wá gbọ́dọ̀ sọ pé kò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ lójúmọ̀gbà tí ẹ pé àwọn tọ́lọ́run fi rán bó ṣe bá ṣiṣẹ́ nìyẹn torí ìdí èyí a ń tún fi hàn sọ fún wa pé kátẹ́sílẹ́kọ lálẹ́ tòní ọ̀la lè jẹ́ ọdún ọ̀túnla náà dẹ̀ tún lè jẹ́ ọdún ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà láàárín ọ̀la sí monday náà ni kamaru kan ọdún sí ájẹ̀mú eléyìí ká tún sùn lálẹ́ yìí inṣàlá. لنا مثل ما أوتي àwọn tọ́lọ̀ wá fún nímà alàdínà ó tún lè ìlmà ẹgbọ́ ajẹ́tìkì tọ́lọ̀ fi kọlifáyà àwọn ilé ìgbà alàdínà ó tún lè ìlmà àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nínú àwọn ọmọlẹ́yà náàbì Musa àṣítẹ́lẹ̀ ara àwọn tọ́lọ̀ máa ń jẹ́ kí nǹkan yé tó dẹ̀ tún máa ń jẹ́ni tó níkàápá pé kí wọ́n mọ tí ó yẹ àti tí ò yẹ kọ́ mọ̀ yàtọ̀ láàárín góòdù àti pàǹdà ìmọ̀ àwọn onímọ̀ ni ọlọ́run sọ̀rọ̀ onímọ̀ nínú Al-Qur'an olófin banilọ́kàn jẹ́ pé tó bá jẹ́ pàápàá bá dìdàkudà lónìí àwùjọ ò lè dáa يرفع الله الذين آمنوا منكم درجات يرفع الله الذين آمنوا منكم وعملوا الصالحات درجات يرفع الله الذين آمنوا منكم درجات والذين

wọ́n lọ ń ṣe wá sílò ń kọ́ àbàjẹ́ a ń gbọ́ wọn lórí rédíò àpáàdé tv ìwọ́nà lẹ́nu rẹ̀ ò tún wá tọrọ láti bá olówó tó yẹ pé rẹ̀ ò mọ́ bí àbí sunday òní pé kí wo gbà wá ìmọ̀ràn mọ́sánásí ẹjá mú ilé náà dání ẹjá máa sọ fún àwọn èèyàn wípé tówó rẹ̀ ò má tó bá pé owó èlé tàn ṣe wà sí fún lábíọ́ náà lẹ́ṣin gbà tówó rẹ̀ ò má tó bá tó lówó èlé ni ẹ má donate sí mọ́sánásí kọ́kọ́ lọ túbá lò èlé náà Tọ́lára ilé rẹ̀ tó ń tó ń gbà yẹn kò lè fún ẹ̀mọ́. Màlámi yẹn sí tí wù ní ilé mọ̀. Ilé owó tó kó wá mọ́sálásí yẹn. Mọ́sáàtì okó wọ́n lè fèlé yẹn mọ́, ẹjá sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ìmọ̀mù ká máa sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ọmọ wa. Aláàbí yẹ sí díbù lè rí límù ṣúsínà tásọ àròfin. Ẹni máa rẹ̀ ò bá ti tún àlámọ̀rí rẹ̀ ṣe fẹ́ kí wà rí. Bátẹ́mù oòrùn tí a kí lè rí inú kan sánà rẹ̀. Adájúfẹ́ ní àǹkan ṣe lákàyè rẹ̀ ní àwọn onímọ̀. Onímọ̀ owó orí tí ò bá mọ́ ọlọ́run bá ò ní gba sọ́dá pẹ̀tẹ́ jù. mọ́lẹ́nì yẹ sí díwù lè rìn límù kò sí náà tó sórí òfin. o tún wá fi sálága níbi òde. mọ́lẹ́nì yẹ sí díwù lè rìn límù rìn. o tún fi ṣe fádà bì. kò sí náà tó sórí òfin. ó dàgbà pọ́ ọmọ yahoo ni. mọ́lẹ́nì yẹ sí díwù lè rìn límù. ó dàgbà pé kówó jẹ nígbà tó wà ní iṣẹ́ amánu lókọ́ gọ́ọ̀mẹ̀ntì ننسى من لم يزيد بالحب كنسنا تصرف لو كان للكلب مال مع نجاسته لو كان للكلب مال مع نجاسته لقبوه بكلب الدين اجلالا لقبوه بكلب الدين اجلالا كتب ان يولو ان يولو ان يولو لو كان للكلب مال مع نجاسته مع نجاسته

Ayé àwọn èèyàn ṣe wá rí báyìí torí owó. Láwọ́kà àná lílíkẹ́bì ìmáàlùn ànàjá sàtì yìí. Lọ́pàá ní sọ́rùn láwọn èèyàn yìí ni. Alápábó àwọn tí ò ní mà àfẹ́ kó máa ṣẹlẹ̀ ní sàkánú ní mọ̀. ìdá àwálì máa láti fi lọ ń kí là bàbá. wọ́n gbé owó sọ́dọ̀ ọmọ kékeré. kí là ń ta bàbá. òyìn ní bàbá bàbá náà máa kún. ìdá àwálì máa láti fi lọ ń kí là bàbá. kò ní kì í fún àlàyé ibi táwọn sí fún ọmọ ajé kóre pẹ́lá àmà ara bàbà fún ní ẹwú báwọn èèyàn sí ń pẹ̀rọ mọ́lẹ̀ nítorí owó ọba sí ń jẹ pẹ̀rọ àwọn nítorí owó àwọn èèyàn náà jẹ pẹ̀rọ ara wọn lánàá nítorí owó lọ́dọ̀ kọ́rùn àwọn olùmọ̀ ló pè wọ́n padà báyé bá ti fa àwọn èèyàn lọ lónìí torí owó ẹ̀yin olùmọ̀ ẹ̀sìn ẹ̀yin ìmọ̀ mọ́sálásí ẹ ti àwọn èèyàn padà ẹ fi wá àti pè wọ́n padà ẹjẹ́ kólówó náà mọ̀ gbogbo tó onílọ́wọ́ tó bá ti mọ́ ọlọ́run you are nothing ẹ̀rọ bá ah, àyà rẹ̀ ajá ẹnu kan wà lóde ìyàwó kanjẹ́ kan ẹ̀sẹ̀ pé abẹ́ gba donation sí mọ́sálásí gbogbo wọn tó bá pé owó rẹ̀ ò má á donate síbí o ẹni pé àwọn èèyàn wojú ara wọn ẹni tó ń sọ sí ìgbàgbá àwọn àfihàn ètò burú tẹ́yìn bá ń ṣe tẹ́yìn bá ń ṣe táwọn náà bá ń ṣe ẹ̀rùgbà ìlú ọmọ ara àwọn èèyàn balẹ̀ ṣùgbọ́n èrè ń gbà wọn ni pé ọtùnà pẹ́dà káwọn ẹ̀ẹ́dún dáwàkà fún kó gbéṣẹ́ ìnìkan rùn ẹ̀ẹ́dún dáwàkà fún alifakiru utimurun yehinu nasu laabisahu la marhaban lifakirin thumma la mahalan kódà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yí owó wọn máa bẹnu àtẹ́lò ìṣẹ́ la marhaban lifakirin thumma la mahalan bẹ́ẹ̀kẹ̀dẹ̀ rí olùsùlọ́lọ́ ń tó gbogbo wa tó má jẹ́ kówó kọ́ àtàtì ẹ má jẹ́ kówó kọ́ bù ẹ lójú má jẹ́ kówó kọ́ dìsífù ẹ tí wà tí wá pa ìlànà ọlọ́run ọba tì àwọn ẹni ọlọ́run tàná rèé àwọn olùmọ̀ táwọn lẹ́yìn àlọ́dẹ mọ́sá. mo sínú tásán lóṣùn àpáálá lábí iná ojú ní limawe lakum sawabu Allahi khairun liman amana wa amila salihan. àwọn eléyìí torí ìmọ̀ tọ́lọ́run bá fún wọn Ìmọ̀ yẹn ni Ọlọ́run bá fi jẹ́ kí wọ́n mọ̀ pé à ojú ìwé láti ń wo kìíní ìhìn. Wèyìlà kún sàwọ́ ààbò lọ́ọ̀rẹ̀. Àwọn wá lọ bá kọ́rùn sọ̀rọ̀. Àwọn wá ń bá àwọn tó kù wọn sọ̀rọ̀. Wèyìlà kún sàwọ́ ààbò lọ́ọ̀rẹ̀ kọ́ Kí ló ń fi ṣẹ̀yìn náà? Kí ló ń tàn náà mú? Wèyìlà kún. Torí pé kọ́rùn-ún dé gbówó dé ìyẹn wá ní kíni? Wèyìlà kún. Ah, èdè yìí Sàwábọ́láyẹ̀ kọ́ ẹ̀mà ní ti jù. Wéìlà kan. Wéìlà kan. Ẹjọ́rọ̀ ráyìn kí ni. Wéìlà kan. Kí ló wá ń dàí láàmú? Sàwábọ́láyẹ̀ gbogbo àwọn òbí náà gbogbo àwọn àfà. Sọ́mọ̀ kan wá gbé mọ́tò dádúgbò táàdẹ̀ mọ̀ pé áńjọ́ ọ̀rọ̀ wọ̀nyí wá rí kòkò gírádìtì kò lọ ní ìwé kò ní bísínẹ́sì kan. Ah, ó dàpọ̀ ọmọ yìí ti dágbọ́n sí. Ó dàpọ̀ ti wọ. Ẹ jẹ́ máa sọ fáwọn ọmọ kéwu wa ẹjá máa sọ fún àwọn ọjọ́ ọmọ wa ẹjá máa sọ fún àwọn ọmọ bíbí inú wa kó máa jáde láti máa sọ fún pé àkíníwọ̀ náà ń wòwó lágbẹ́já ó tọ́wọ́ ẹ̀ ti ràn rárá o sáma sọ pé má tẹ̀jẹjẹ o tẹ̀jẹjẹ o má kọ́ṣe lágbájá o má kọ́ṣe lágbájá o àtúbọ̀tán ló pàtàkì o Ẹjá máa sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn. Wèílà kúrìnrìn ṣàwábú lọ́rẹ̀ fọ́ ìrò ìlímẹ̀ni àmẹ́nà wa àmìlà sọ́ọ̀lẹ̀ ṣá. Àwọn tí wọ́n ń sọ fún àwọn tó kún wọn pé. Ṣàwábú lọ́rẹ̀ fọ́ ah, ìrò. Ẹ̀sán tọ́lọ́run ló lóore. Àmẹ́nà wa àmìlà sọ́ọ̀lẹ̀ ṣá. Ẹ̀sán tọ́lọ́run wa ló lóore fẹ́nikẹ́ni. Límẹ̀ni ìlà sábìrò. Àwọn nǹkan kó ṣùgbọ́n láti lè gbà kí wọ́n farabalẹ̀, kó ní tẹ́lọ́rùn kó ṣe fèrú, kó gbà fọ́lọ́run kó jẹ́ kí ìtó bá ń rí láyé kó sì tẹ́lọ́rùn, ìtó bá ń rí jẹ́ ń bẹ̀ kó gbà, ìtí ò bá rí jẹ kó gbà. Ọ́nẹ́nìkan lè rí irú rẹ̀ ṣe. Ìlà sábìrò. Àbónísùúrù. فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله ìparun padà dé bá kọ́rùn àti gbogbo tó ní ìjọ tí parun yẹn wá dé gbogbo tí wọ́n fẹ́ ru tiẹ̀ lánàá wọn náà wọ́n fẹ́ ru tiẹ̀ mọ́ lónìí tí ẹ̀ ti gbọ́ báyìí nísìnyí kí làtúbọ̀ tán ti àwọn tẹ́yìn náà ń wò lónìí kí làtúbọ̀ tán àwọn ti wa ẹ má jẹ́ àwọ ayé gbàgbé ọrùn ẹ má jà wá ayé ẹjá ta ayé ká ṣe pẹ̀lẹ́ káná ti pé ilé ayé ta wà yìí ní tó jẹ́ èrè tàbẹ́ mú dání kúrò ń bẹ̀ náà lẹ̀sìn wa o èrè tàbẹ́ mú kúrò ń bí náà lẹ̀sìn o ti ṣe ẹ̀sìn náà ṣorí rẹ̀ فمن جاءه موعظة من ربه فمن جاءه موعظة من ربه فانتهى ọ̀rọ̀ tọ́lọ̀wọ́n bá bá wa sọ yìí wọn náà ni mo fẹ́ fi bá gbogbo ọmọ ìyá mi gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń wa ní gbogbo wa mi fi bẹ̀rẹ̀ Pápájúlọ ẹ̀tẹ́ gbọ́ nínú oṣù Ramadan yìí, yóò tọ́, ilé yóò ẹ̀tí wá gbọ́ báyìí ọlọ́wọ́n bá ní ọ ẹnikẹ́ni yóò hùn Jẹ́rù ma'izatu min rabbih. Ẹni tí ọ̀rọ̀ ọlọ́run tí wà sí bá ti dé bá látọ̀dọ̀ ọlọ́run. Fẹ̀mọ́ ń jẹ́rù ma'izatu min rabbih. Ẹni tí ó mọ̀ tẹ́lẹ̀ tó ń jalè tó ti wá gbọ́ kúlì jíjà òjò. Fẹ̀mọ́ ń jẹ́rù ma'izatu min rabbih. Ẹni tí ó mọ̀ tẹ́lẹ̀ tó ti darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn ó ti wá gbọ́n wà gan-an lọ́dún ilémọ́lémọ́ tó mi rọ̀gbìngbé. ẹni tí ìmọ̀ tẹ́lẹ̀ yìí tí ṣìnà ò kò mọ̀ pa burú ńlá ni ṣìnà bẹ́ẹ̀ yẹn òun kàn rò pé gbádùn lásán ni. máa ń jẹ́ ẹ̀bùn máa ń rìn tún mi rọ̀gbìngbé. ó ti wá gbọ́ lọ́dún yìí inú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe pé èèwọ̀ ni kò tọ́ kò da. fàǹtàhà. ó ti gbọ́ pé yahoo náà ò gba dúkìá wa nǹkankan owó tí táwọn bàbá tí wọ́n gbà lọ́wọ́ bàbá títí wa wo làwọn láwọn gbà padà lọ́wọ́ àwọn ọmọ títí wọn náà ìròrí ẹlòmíì nìyẹn tẹ́lẹ̀ tó fi ń ṣe o. fàmà ń jà áhù màwùrìnwá tó ń mi ò rábìhì. àwa tí wọ́n ná a ti ná ní yẹrẹ pẹtẹ lọ́dún yìí pé kò tọ́ ìwọ̀ ní má gba owó olówó lọ́nà àìtọ́ má wọ owó olówó má yahoo àti yahoo plus àti gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe má ṣe mọ́ tí wọ́n gbọ́n wà sí ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n pàá. ìjà àhúnà ìbá tó ń wọ́n fi ha. ń ṣe iṣẹ́ olóṣèlẹ̀ ni. máa ń tàhà. ó ti wá gbọ́ wá sílọ́dí ìwà jáwọ́ olóòṣèmọ́ ló kọ́ ọ̀rọ̀ rẹ̀. máa ń tàhà. ó bá ṣe mọ́ ní oríire tó ṣe o. máa ń tàhà. ẹlòmíì jálàbí lòun náà ń ṣe kò mọ́rí búkọ̀ máa burú tó wà ní jálàbí títí. máa ń ta ha. ó ti wá gbọ́ pé gbogbo iṣẹ́ tó ń ṣe yìí kódà wọn nírun torí pé ṣírìkù ló kó jọ sínú èèyàn ṣe jálàbí alóhùn ní ṣe bọ ọ̀nà owó ló fẹ́ gbé gbà. màmá rìn jà ẹ̀rí máa ẹ̀rọ tún ní ọ̀gbìnì. ó ti ti gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ apáná ẹni tó bá ti ń gbogbo oríṣiríṣi ń ta ti sọ tẹ́yìn náà ti gbọ́ pé ọlọ́run ló ní kò dá ọlọ́run ló ní kò dá kì í ṣèmi ni mò ń sọ fún ara mi o torí ẹ̀ má bínú oníwàásí fàmà ó sọ ni kò ronú sí. ja'ahu maw'izatun min rabbih. ẹni tí ò mọ́lá ọba rẹ̀ pè tẹ́lẹ̀ kì í ṣàdúrà ògùn ló gbójúlé ó ti wá gbọ́ ipé alálùkùránì ni wa aládùúgbò àlàwà mùsùlùmí ó wá pa gbogbo àwọn tó ti nílé ó wá tó jẹ́ ó wá kó gbogbo nǹkan yìí dánà ọlọ́run sí mọ́ gbogbo tó ní kálukú ti ń ṣe tẹ́lẹ̀ kó tó mọ̀ pé kò dá oníkàlùkú wá fi nǹkan náà lẹ̀ kò ṣe mọ́. fàlàhùn máa sálàfàwà àmúhù ìlànà. ọlọ́run ló sọ̀rọ̀ ó ní fàlàhùn máa sọ̀rọ̀ ẹni tó ti ṣe sẹ́yìn wọn lọ́wọ́ bá forí jì. Al-Islam yajib bima qablahu. Bẹ́ẹ̀ wọn bá ti fi àìmọ̀ kan lò ṣẹ̀mí, tọ́lọ̀ tó wá ní kí Islam yé dáadáa, kó ti wá di Mùsùlùmí tán pátápátá. wọ́n tó ti ṣe ọlọ́wọ́ bá ní òun mọ́ bọ́n ṣe fẹ́ ní ọjọ́ rẹ̀ wà mọ́ ní ọ́dà ibi ọ̀rọ̀ wá kù sí rẹ̀ wà mọ́ ọ́dà dùn. ṣùgbọ́n ẹni tó bá mọ̀ pé kò tọ́ kò dá ọgbọ́n wà sí gbogbo bá ṣe ń sọ lò. mẹ́nì ọ̀hán da. òun bá yín mú ló bá ń bínú. mẹ́nì ọ̀hán da. òun bá takú ló bá yarí. wọ́n mẹ́nì ọ̀hán da. ló bá tajà rẹ̀ bá tún padà sí di ebi rẹ̀. wọ́n mẹ́nì ọ̀hán da. ààrẹ di oṣó. wọ́n mẹ́nì ọ̀hán bá tún padà di ọtí. wọ́n mẹ́nì ọ̀hán da. ààrẹ bá tún padà sí di ìwà gbogbo ọ̀pọ̀ oríṣiríṣi tó ń ṣe tẹ́lẹ̀ káàrẹ̀ tó dé tó wá gbé pamọ́ torí ààrẹ̀ ààrẹ̀ tún tó tún padà sí rẹ̀. wọ́n mọ̀ ní wọ́n dá. wọ́n láwọn ẹni tó wá tó padà sí rẹ̀. wọ́n lá ìkà fẹ́hàbùn náà. wọ́n ní àárẹ̀ ilẹ̀ wọ́n lá ìkà fẹ́hàbùn náà. wọ́n fẹ́nìkan kọ́ ló háná fẹ́nìkan ẹni tó fẹ́ wọná ló fọ́ rẹ̀ ìyẹn lẹni tó padà sí ti ìwà bàjẹ́ tàbá ń sọ̀rọ̀ fẹ́ lò ní àwọn alùsùnà ọgbẹ́yàn tó ti fẹ́ ṣàlàyé èyí tó bá wá bà ẹ́ nínú ẹ̀ tó yẹ pé jìyà náà ni tọ́lọ́run tó ń parẹ̀ ìwọ ní kò tètè padà ń bẹ̀ fọ́wọ́lá ìkà síhàbùn náà àwọn irú èèyàn báyìí àwọn náà padà wá jẹ́ sí pé ọ níná làwọn ṣẹ̀lẹ́ṣẹ̀ láti ṣe ń dàbí. ìhà fọ́lìdò. ìyàwó nìyẹn àwọn tó tún padà síbi ìwà bàjẹ́ ṣùgbọ́n ẹni tó ń gbọ́ tó gbà tó dẹ̀ rọ́jú tó ní determination ah, ni pé kíní yóò dáama. iná máa táwọ́ bá tún aláwọ̀hì lílẹ̀dínà yá mẹ́lú náà sí àdìjà hálà. ọlọ́run ní òun máa gba títí ó bá ẹ̀dá. iná mẹ́ta ọba ti ń. òun á gbà pẹ̀ ẹ̀dá tẹ̀gbẹ̀ ẹ̀dá ara wà rẹ̀ sọ̀tọ́dọ̀ òun ọlọ́run. bí ilẹ̀ yàrá ló ní mo ti tú bá. yàrá sí abidjà hàlà. ẹ̀rí náà náà wákàtí wọn dá lánàá. Ani forí jí ni ọlọ́run mo túbà. Túbà forí jí ni ọlọ́run mo túbà. Ẹ̀ṣẹ̀ tí a mọ̀ tí a mọ̀ tó kéré. Ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ tí a mọ̀ tó tóbi. Ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ bàjẹ́ à. Forí jí ni ọlọ́run mo túbà. Ó pẹ̀sẹ̀ tá a ṣẹ̀ ní tó kéré àti tó tóbi ń bẹ̀. Nígbà tá gbọ́ wà sí. Iná máa ń ọba tó aláwọ̀ ayé lílẹ̀ bí. الذين يعملون السوء بجهالة ìtọ́lá ọba ọ̀fẹ́ ni kẹ́yàn máa mọ̀ rárá lọ nínú ẹ̀ṣẹ̀ kó wá takú pé ẹ̀wò kẹ́rù jù bẹ́ẹ̀ lọ́wọ́ ní túbá o. يعملون السوء بجهالة ara náà tó fi àìmọ̀kan hùwà kan ó ti fa àìmọ̀kan gbowó èlé. يعملون السوء بجهالة ó ti fa àìmọ̀kan ta tẹ́tẹ́. يعملون السوء dá okòwò ọtí kalẹ̀ tó ń tà. يعملون السوء بجهالة ó ti fa àìmọ̀kan darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn Yàmẹ́lú iná sí àdìjàhálà. Ó ti fà ìmọ̀ kan máa tagbó. Yàmẹ́lú iná sí àdìjàhálà. Kò mọ implication rẹ̀ kò mọ̀ pé ọ̀ràn ńlá ẹ̀ṣẹ̀ ńlá ni. Yàmẹ́lú iná sí àdìjàhálà. Àyẹ̀mọ̀ kan ló fi ṣe lẹ́yìn kò gbọ́ àláǹfààní kò nírò opportunity kó gbọ́rù wá àti tó gbọ́ lọ́dún ìfẹ́. Àyà ti bú nà mí kọ̀rí dè. Lẹ́yìn ìgbà tó gbọ́ pé kò dámọ́ ìyàwó rẹ̀ ó wá gbọ́ ní ìwà àtọ́bí pé ah, àkọ́kọ́ ó gbọ́ pé kìí ṣe mùsùlùmí gidi ló máa lùyàwó rẹ̀ lálùdúgbò lẹ̀ o. ló máa yẹ tí bú náà mi kọrí bè. ó gbọ́ pé kìí ṣe kìí ṣe mùsùlùmí gidi ló máa fìyà jẹ ìyàwó rẹ̀ àbáwọn ọmọ rẹ̀ o. mo máa yẹ tí bú náà mi kọrí bè. ẹlẹ́yìn náà tó wọn àjẹyà ti lọ́dún pé kò dálé wá sí. Àwòlá ìtayẹ̀ tí kò lọ àlẹ́ ìhìn. Ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn báyìí náà tó ọlọ́run bá ṣe tán àti foríjì àti gbà tẹ́ wọn. Ẹ̀sìn kò lọ àlẹ́ ìhìn. Ọlọ́run náà gbà tẹ́ wọn wá foríjì wọn. Wọ́n náà nínú wọn. Àkànná lọ àlẹ́ ìmọ̀nà ṣàkíyìmá. Ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run ọba, ọbọ̀ onímọ̀ lòun ọlọ́run ọbọ̀ téèyàn bá rò téèyàn bá lóun ò mọ̀ tó dẹ̀ ń ṣe wà bàjẹ́ lọ tó dẹ̀ mọ̀ tó dẹ̀ tún kọ̀ntínú. wàlẹ́bí yẹ kó bá ló ta ọba tán ní ìbàdí yìí. òun ọlọ́run ọba lọ́ba tó yẹ kó máa ń gba ìkẹ̀ ẹ̀dá. yẹ̀kọ̀ bá ló ta ọba tán ní ìbàdí yìí. ọlọ́run mo Ẹgbẹ́ iwájú wá bá ọlọ́run ọba rẹ̀ sí ọlọ́run fúríjì mi. Ọgbọ̀n ìlẹ̀bí akọ́bẹ́lú ìta ọba jẹ̀rọ ìbáàdì ní ẹ̀rọ. Ẹgbẹ́ ń tí ànábì sọlọ́lá ń sọlá sọ fún wa ni pé tó gbọ́mọ ànábì Ádámù ní ẹlẹ́ṣẹ̀. Ó ní wọ̀n kọ́ ìrò lọ́kọ̀ọ́kọ́. Ọ̀pọ̀ ìnà àtàwà búrúrí. Ìjọba ni gbogbo apáta aláṣìṣe. Kò sẹ́nìkan tó kọ́ Iṣẹ́ alábáná gbogbo ọmọ alábi Adam, aláṣìṣẹ́ ni wà ó. Wà kọ́ ìrọ̀kan pọ́ ìrìn ẹni tó wá jẹ́ ẹni tó fi ń dáa jù nínú àwọn tí wọ́n ń ṣàṣìṣe nínú àwọn ẹ̀dẹ́ nìyàn. àtàwà búrò. lọ́nà lẹni tó náà ṣàṣìṣe tó dẹ́ṣẹ̀ tó fi hùwà bàjẹ́ sẹ́yìn. àwọn yìí náà tàn ṣe wá sí láwọn ọgbà kan ogun òde mólídìí oríṣi ìlàwà náà lọ kiri. nígbà táwọn tó kò dára ọ̀pọ̀lọpọ̀ àpá wa tí wọ́n rè wá tí wọ́n kọ́ ọ̀gọ̀rọ̀ wọn náà ti fi gba ìmọ̀ kankan jáyé tí wọ́n ti ṣe nǹkan míì tí ò dáńgbà tí wọ́n mọ̀ ní wọ́n náà wò sí mọ́ wọ́n ti pa ọmọ kí ó bá ṣe léje ìjà máa ṣe mọ́ o. ànàkùnrin àríkẹ́ máa ń ṣe ìdásẹ́ ìdùdú mú يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون ويعفو عن السيئات ما في ما في لا ìsìn ní bó ṣe ń gbọ́lá ní kò fílẹ̀ wọ́n yá fún àní ìfẹ́ sí ọlọ́run bá nífẹ̀ẹ́ kéèyàn olóhun òsì má anábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run bá wa inna Allaha yaqbalu tawbatal abdi ma lam yughrib ó ní ọlọ́run bá máa ń gba ìpẹ̀ mo dé mi ìṣe mọ́ ọlọ́run mo tí ó bá tẹ́ẹ̀dá ọ̀bá ìfi bẹ̀rẹ̀ sí pọ̀ kàkà kù. àtàríbò mínà zambi kámẹ́lá zamba náwó. alábìnrin ẹni tó tí ó bá tó lọ́wọ́ dẹ́sẹ̀ mọ́ ọ̀dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ò lẹ́sẹ̀ lọ́rùn rárá. yá sáájú máa ń líláṣẹ yẹrí ta ìbọn. ń tọ́ àfẹ́ náà ni wa ti bùkátà sí lásìkò táwa yìí táwa bá ti ṣe aláwùjọ àwùjọ da torí population wa ò kéré táwọn mùsùlùmí bá ti gbádùn ta jáwọ́ níbi ìwà bàjẹ́ ẹ̀yìn ẹ̀lọ ọ̀pọ̀lọpọ̀ ilé ọtí ilé ojú nínú rọmọdọ́dì ẹ̀rí pé fún wa. jàhídì àwọn àká wà látẹ̀kùn àbídàlámù. ọ̀dà àbọ̀ yìí ṣe wà sí fún wa ní ọni tá à ń ní ọ̀rẹ́ lógún. wà látẹ̀kùn àbídàlámù. má sọ̀rọ̀ wà látẹ̀kùn àbídàlámù. kó máa wá gbọ́ wà sí kò تكن عبدا له àwọn èèyàn tún sọ fẹ́lá àdúgbò kó sáàpọ̀ gbogbo tó wí fún ní rọ̀mọ̀dọ́. wọ́n látẹ̀kùn ní àbìdá ìlàwó rẹ̀. àjọ ọrú fúnfẹ́ inú rẹ̀. àjìl wà tó bí mi ń fa ìrìnsàláàtì. má jẹ́ kó pẹ́. àjìl wà tó bí mi bóyá kò sí nǹkan kan ṣe yálà rẹ̀. àwọn mòrò yà mú ọkùnrin rẹ̀ lọ. àwọn mòrò yà mú dí àsìkò tó fẹ́ lò láyé ń dínkù lójoojúmọ́. wọ́n ní àyà àti kàlámù àti ẹ̀rọ ìṣẹ́jú ìgbésí ayé náà rèé ní ayé tàwa ni rẹ̀ nígbà tí yàn ṣẹ́jú báyìí. wọ́n ní àyà àti kàlámù àti. wọ́n bá ní lágbájá ti lọ ọdún kú. ó ti kú tẹ̀. àlẹ́ àmúrò ya mú dí. ọmọba tó máa jò. wọ́n ní ikú kẹ̀dẹ̀ rẹ̀ gbogbo ibi tí yàn ń lọ lòun ṣiṣẹ́ ìṣiṣẹ́ kan báwọn náà kan tẹ̀lé ẹ̀. òǹzúrí ìl lára máa ń fi lè máa kọ́ bí ìrìwà àtẹ̀bí rẹ̀. Èyí tí màá fi lè ṣe wà lókè mi àti ẹ lónìí. Ìgbòrí lára máa ń fi máa kọ́ bí ìrìwà àtẹ̀bí rẹ̀. Ìwọ náà wòye sáwọn tó wà nínú sàárẹ̀ tí wọ́n ti kú àwọn tá a ti kú. Ìgbòrí lára máa ń fi lè máa ń bẹ̀ kì í ṣe yájú. bí ìrìwà àtẹ̀bí rẹ̀. ni ò ìlànà gírímà káàdìrí wà rántẹ̀bí. Ẹ̀rọ àwọn àwọn ẹ̀nà kò bèrè onú àwọn tí wọ́n gbélẹ̀ tí wọ́n fẹ́ sí orí nígbà tí wọ́n gbé bí di èèyàn. Wà á tẹ̀bí ìyálé lé odi ní ìyálé. Fáàtà kàtẹ̀ sí kú. Olówó òdìdí ó ní káni tó ṣe ṣe kí wọ́n ọpírẹ́tì ọpọlọ ẹ̀kọ́ pótórí tòun ni bó ṣe kú yìí kánú lè kán lè pótórí ọmọ rẹ̀ ni ẹlòmíì tó wá gbélẹ̀ bá owó lójókòó yìí owó ni wọ́n gbélẹ̀ tó fẹ́ sí. ọ̀dúnrún yìí lára máa ń fìlmọ̀kọ́ bírí wá tẹ̀bí rẹ̀. wọ́n náà wòye àyímọ̀ye àwọn lọ́lá onípò alágbára onímímọ̀ Èkàn èèyàn lórí ilẹ̀ tí wọ́n ti padà wá fún ìtàṣọ́tọ́ra. Wọ́n sáà kí àtẹ́ sí ṣúmi nígbà wá nígbà fàlàdé. Olóòtú àǹsọ̀ yìí náà bẹ́ tí wọ́n bí ronú ní ọ̀rùn. Bàbá àjùmọ̀ lílà ní yẹ́rù yẹ̀rù bá. Bàbá àkàtẹ́ sí ṣúmi nígbà wá nígbà fàlàdé. Ẹyá gbà tí wọ́n bá tẹ̀ tún rántí fún gbogbo ìgbà. Bàbá àkàtẹ́ sí ṣúmi nígbà wá nígbà fàlàdé. Sálà ń pèlú lórí rẹ̀ náà. Yàtọ̀ àdùnmọ́ lè làmì bí ó ta ìbá. Olóríire náà lẹ́yìn sọ pé gbogbo ìgbà máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run. Má lè bí ó ta ìbá. Tó náà bá ti bọ́ pọ̀ ń ṣe nǹkan kan tó wà tó bá ti bọ́ọ̀lù a ní èmi ni èmi ni máàmù yẹn ń bá mi o èmi ni àfa yẹn ń bá mi o kí wọ́n kàn mí pẹ̀lú tiẹ̀. yàtọ̀ àtúmọ̀ líláyé yẹrẹ yẹ àwọn tá ìbá wọ́n. wá àtúntò wọn pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni àwọn bàbá ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ń pàpà wá àti ẹni bàtàbà kólọ̀ bàtàbà kólọ̀ dùbọ̀ yé yàtọ̀ àtúmọ̀ líláyé yẹrẹ yẹ àwọn tá ìbá wọ́n. mo sẹ́gi fi hàn mí kẹ́sìrẹ̀ àǹkàràdì. olórí eléyìí ṣe pé gbogbo ìgbà tó bá ti jẹ́sẹ̀ àbí tó ti tọ́wọ́ àti lórí nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ tí ò dá lọ́sẹ̀kẹsẹ̀ á ronú á dẹ̀ wá fi sẹ́yìn á wá lóun òṣì nǹkan ẹ̀ máa á bẹ̀rẹ̀ sí di ọlọ́run ọlọ́run tí kí mo ti ṣe tí ìmọ̀ kókò dàmú ti tán wà sí kókò dàbẹ́ ọlọ́njọ́ má fìyà rẹ̀ jẹ́ mí o. mùsẹ̀dí fìràn ní kẹfẹ́ àti àṣàrà ti fàlọ́hù gọ̀fàrò dùnú ní jẹ́mi ìgbà. ọba tó ní ayé àtọ̀run àtàwátà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. fàlọ́hù gọ̀fàrò dùnú ní jẹ́mi ìgbà. ọba tó ṣe tá àti sàbúrújẹ́ ẹ̀ṣẹ̀ àwọn èèyàn ni o. tó bá ní adìrí ìtàbà pàbílà màmá dì طوبى لعبد ذاب قبل الممات ọ̀rẹ́ eré kó máa bá ẹrú tó túbá kó tó di pé kú ká má torí pé n tó ń bẹ́ẹ̀bi kéèyàn túbá kíkú tó dé èèyàn fi sìgálẹ̀ ọ̀fọ̀ sílẹ̀ kó tó di pé àárẹ̀ dé tán sọ fún lọ síta pé ẹ ẹ fún lè ra yín tẹ́ fẹ́ para yín lójijì báyìí àbíkẹ́ máa mú kí iná wá nígbà wá jẹ́ wá ní ìlú tí mọ́ báyìí nìsín ẹ̀ ẹ̀ ah, mú tí máa àrùn ti túbà ó túbà ó àárẹ̀ ló gbà lọ́wọ́ ẹ̀ ó ló gba gbó lọ́wọ́ ẹ̀ àárẹ̀ ló gba sìgá lọ́wọ́ ẹ̀ àárẹ̀ ló gba sí lọ́wọ́ ẹ̀ ìgbà tó kún ẹlẹ́tẹ̀ tí wọ́n tó fẹ́ sọ وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن الله بارك إن شتتوبة لتتوبة إليه الذين يعملون السيئات أنا تتهوى بجور شرشي حتى إذا حضر أحدهم الموت शादी को आते आज तो नारते हैं ilẹ̀ máa ń ṣú. Ọ̀lá. Ó à. Ìní tóbi tó lè án. Ó ibi mọ́bí mọ́bí lẹ mẹ́tẹ̀ ṣe ṣìnà máa ó. At what age? Ìní tóbi tó lè án. Kódà kó ló fẹ́ ṣe mọ́ta ló fẹ́ kọnu sí ẹlẹ́dì tó wà yìí. Dubai náà ló wá lóò ṣe má. Ní tóbi tó lára náà. Nígbà tó gbowó èlé tí pèsè ti fẹ́ ṣe léṣe ló ẹ̀ṣẹ̀ wá lóò ṣe má. Bọ́ọ̀lù ní tóbi tó lára. Nígbà tó bà náà gbogbo oríṣiríṣi páàtì èèyàn tó ń lò àṣírí wá tú wá ní òtẹ̀tí wá gbọ́nà bá òtí tú bá. rárá ètò pàtí tó wà nílẹ̀ ní ìsinmi kò tà mí. ní ti bí tó lè rànà wà lálẹ́ bí nà ẹ́ mọ̀ ètò ìnáwó àwọn ọmọ bá. kì í ṣe tó túbá kì í ṣe lóríire èèyàn lẹ́nu tẹ́ pé ńgbà títú wá ka má ó wá de ó wá ń túbà títúbà fìràún ló fi jẹ́ pé oríkì ta ti jùlọ àrùn jọ ní ìnípa ọmọ bí ò tẹ́ kí n gbọ́ ọmọ bí òkà bùtùtù ń gbọ́nà ọmọ bá jẹ máa jẹ máa jẹ ọmọ máa mú máa mú máa mú fìdáàmì ní jẹ́ bẹ́ẹ̀ wà lẹ́lẹ́ tó tẹ́lẹ́ tó gbọ́ wà lẹ́lẹ́ bí iná yẹ mú tú náà wà fún nǹkan fáà ọlọ́run bá ní ẹni tó tí ò gbọ́nà tó wà special package láti ń tó dùn wọn lálẹ́ kìámọ̀ kọ́kùn pàdé ìtìlẹ̀. Àtẹ́dé náà láwọn àgbàgbà ní àlímá. Ìdámọ̀ yá ni ọlọ́máṣe náà ti ẹlẹ́ni yá o. Ọlọ́máṣe ọlẹ́ran yá o. Àwọn àgbàlagbà níyà kìí ṣe ní ọbẹ̀. A ní ọlọ́máṣe àgbẹ̀ yá o. Àmì ọlọ́run wa kó jọ bá a ṣe ń sọ yìí kọlọ̀njú lápalára wa o. Ẹjá tí bá gbúrò ní ta ń ṣe kí ò dá. Ẹjá múra sẹ́sìn wa. Ẹjá mójútó ta wá ṣe láyé. Ẹjá gbàrà lọ́lọ́run. Ká máa parí rẹ̀ lónìí pẹ̀lú tàwákùn.

ó kéré ní tọ́lọ́n lè ṣe ọlọ́n kó má ṣàṣà nínú kankan wa ẹjá gbára lọ́lọ́run ẹjá gbà fọ́lọ́run ẹjá nígbàgbọ́ pé gbogbo tá fẹ́ ní tá fẹ́ jẹ́ láyé gbogbo ẹ̀ pátá lọ́lọ́run bá ní kápá àti ṣe fún wa ẹ má já máa lọ ronú pé tá bá wá tàtẹ̀gùn kan ìtójá tẹ̀gùn haram àlè àṣekùn tá fẹ́ àṣe rárá o alọ́gọ́ àyàtò láti bá rẹ́rìn wá sí eléyìí tí a níyẹn tí a bá padà ń lọ sójú ọ̀nà tọ́lọ́n ọ̀nà tó ń lọ sí yẹn kò lè legalize owó yẹn kò lè tó yẹn di tó tọ́mọ̀ o pẹ́rẹ́pẹ́rẹ́ òrí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láyé lónìí ni pé kó tó lówó akọyìn sọ́lọ́n. wọ́n jẹ́ fi ọlọ́run ọlọ́run bá níwọ̀n ọlọ́run kẹ́ gbára lé. wọ́n jẹ́ tẹ́lẹ̀ alẹ́lẹ̀ ṣáyé lẹ́bí láyé ẹ̀ ń fa kò tí tóra wọn ẹ má wá tún lọ pa nǹkan mí mọ́ ẹ má fa nǹkan mí mọ́ wọn náà ní kẹ́sì máa fà. tẹ́bá ti ń pe yá Allahu yá Rahman yá Razzaq yá Fattah gbogbo orúkọ aláǹtẹ̀ ẹ̀ máa pè ẹ máa pè. ọba àlàyé ni ọba tẹ́nì gbàjọba lọ́wọ́ rẹ̀ ni ọba tí kìí ṣe pé ó ṣékù fẹ́ nìkan ajẹ́ǹtì ti ló tó tó fọ́gá ikú lọ́fíìsì yóò nínú alhaji láti ìlàyẹ̀ mọ́ọ̀tì ayé lélẹ̀ yẹn wà pé ọ̀gá tó wà lọ́fíìsì yẹn ìmọ̀ àti ps mú mọ̀ wọn mú mọ́ dàrẹ́kítọ̀ yẹn Ah, ọba tí ò kú ń tò ní. Ẹlẹ́rí láyé mú kí ọba láyé ni wàsá síbi hàmúdí bí. Wọ́n máa kẹjá gbára lò. Àkàfà bí i bá kàfọ́ mọ́ rẹ̀ ní gbogbo fà. Àkàfà bí i bí gbìnú bí ìgbà ọ̀. Ẹjọ́ gbà ní ìtẹ́lọ́rùn ká ṣe sùúrù. Ànábì sallallahu ní ìta ولو أنكم تتوكلون على الله حق توكله لو أنكم تتوكلون على الله حق توكله وقد صبع سفل قوية تجسين قوالي لو أنكم أكبر الله إناني لو أنكم الله أنا بنت بك بردنيا تتوكلون على الله حق توكله كلا بفلون كبفلون كبفا كجوج سيلة فلون ní la razaqakum kama yarzuqu. razaqakum kama yarzuqu pọ́ìn. wọ́n lọ́wọ́ àwọn ìbá máa pèsè díẹ̀ mú gbogbo ń tàfẹ́ láyé fún wa ní rọrùn. arìsìkí ẹ̀dá ò ní fún kọjá. Allah.

padà sílé lẹ́yìn tí kò rẹ̀ ti fi kẹ́kẹ́. a ń parí ìdánilẹ́kọ̀ọ́ wa tó ní báyìí pẹ̀lú ká má gbàgbé láti yọ zakatul fitri wa ká tètè yọ ètò dájú náà ní kíkà yọ kó tó di pé àlọ́síìn zakatul fitri wa wá pàtàkì àdéhùn tó wà lórí rẹ̀ ní pé ká yọ owó lẹ́kọ̀ọ́ owó gbọ́ kápẹ́wọ́sà kíyèsí ẹ̀ráfowó yọ zakatul fitri zakatul jẹ́ lílé kìí ṣe zakatul lára ń ta máa ń sọ náà rí nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà wa mùsùlùmí lónìí tí wọ́n ti lọ bọ́ọ̀mù oríṣiríṣi ẹgbẹgbẹ́ tó wá ní oríṣiríṣi ìlànà àtòsí tí wọ́n lò nínú ẹgbẹ́ wọn ọwọ́ ti fẹ́ pa súnà oúnjẹ rẹ wọ́n ti fẹ́ gbé súnà ti àdádálẹ̀ ti owó wọ́n ti fẹ́ gbélé yẹn wọ inú rẹ̀ kì í ṣe owó ó lè fẹ́ niyẹn lówó láì bá gbóúnjẹ fún ṣùgbọ́n ìpìlẹ̀ gangan ni kò jẹ oúnjẹ kápárẹ̀ tẹ̀lé pẹ̀lú orin àfáwọ̀ àgbáyé ní ìtí wọ́n fi ń tún kọ́ alẹ́kọ̀ọ́ nípa ọgbà oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ilé ìtàtí bára ọ̀tún lẹ́yìn. kí lè ṣe ní ìdámà tàmẹ̀nù kan sọ́nù. alábọ̀gbọ̀ nígbà tí nǹkan náà bá pé tán ìtókù náà làbùkù. ìmánì yìí lẹ́yìn ìgbà tó ti pé yìí ìdíkẹ́ wá kí èsì pẹ́ ti gbàbẹ́ ti kí ìrìn ti ṣe gbogbo ẹ̀ ẹ má ti jẹ́ kábùkù dé bá òun. kò lè ṣe yín ní ìlànà támẹ́nu kọsánù fàlà yorùbá òbí tí bí láyé ṣe ń ìyá ilé wọn máa lọ Ìyálé olóró kàmà ṣáàdìta àádọ́rùn-ún. Ẹ̀rin ayé kàmà ṣáàdìta àádọ́rùn-ún. Bí wọ́n náà ṣe ń wo tèmi náà ṣe ń wo yìí. Bí wọ́n lọ rìn. Ó máa ń yípo ni. Máa ń fa Ramó Zamanu Fati Wazima náà. Bá ń dùn lónìí, ó lè kan lọ́la ò. ń kan lónìí, kò lè kan lọ́bẹ̀ ṣe rí náà nìyẹn pé ẹnìkan ọ̀dá nìkan nígbà kọ́ wájá òun náà nílé náà nílànà sí ìjọba. Bẹ̀rí tí káàdì ní Yamani. Wọ́n àjá bèèrè lọ́ra rẹ̀ pé àwọn ọlọ́lá tí wọ́n lò pò ilẹ̀ Yamani lánàá àwọn dà lórí. Wà iná mi ní mọ̀mọ̀ àtàlé lọ́wọ́ ti dánú. Gbogbo adé orí wọn tí wọ́n fi ń jẹ ọba tí gbogbo okò, gbogbo ọkọ̀, gbogbo oríṣiríṣi. Wà iná mọ́ àjàrò kọrùnù ní láàbí. Bá a ṣe ń sọ kàn sí Yamani lánàá tún sọ ti kọrùnù. Àwọn ìmọ̀ ọmọ ọba padà lé ní kọ́rùn-ún ládà pẹ̀lú gbogbo ẹ̀. Wọ́n náà dánwò ìṣẹ́dájọ́ wọ pàṣẹpọ̀ ní. Wọ́n tán dárúkọ yìí náà ti wáyé wọ́n ti jẹ́. Àlẹ́lẹ́kùnlẹ̀ amọ́rún làmọ́rọ̀ tààlà ó. Ìṣẹ̀lẹ̀ báyẹn ni ìhùn tí wọ́n ọ̀rọ̀ gbọ́dá Òkú lẹ́ni tí ò bá mọ́ lọ́wọ́ bá ṣe ọlọ́màjá ṣòfò. Ẹjá múra sẹ́kùn ọ̀ká gbájúmọ́ dáadáa kádẹ̀ jìnà sí wà tí ò bá dá jìnà sí. Ilé náà ni tí a dúró ní ilé nìyẹn lágbà fọ́lọ́hùn ká ti ìtọ́lọ̀ bá tó tọwa sọ́nà lórí rẹ̀. À ń tẹ̀síwájú lọ́la, à náà bákan náà yìí pé àpèjọ́ náà عندنا في الدليل كان شيء من عبادة وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ìdáwọ́tòlá lẹ́mẹ̀ Abẹ́òkúta